أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى وقفنا ولون ولون سيئتني كي أولا لا في أني لي أدعى وقفنا ولون وبنان èyí tó ṣe pé ọ̀kan nínú ìdẹ̀ra rẹ̀ náà lélẹ́yìí tó tún ṣe fún wa láàárọ̀ yìí fún kálukú wa oríkèéríkèé wa gbogbo náà ni a ti ń lò lẹ́nu ìgbà tí ilẹ̀ máyì ọ̀pá ni fún ọlọ́run ó sì ń gba lílò à ń sọ̀rọ̀ à ń gbọ́ra wa ìdẹ̀ra ni kí wọ́n máa sọ̀rọ̀ kí èèyàn máa gbọ́ bákan náà àwa gan fúnra wa à ń rí sọ ìdẹ̀ra kan náà nìyí náà ẹlòmíín náà fẹ́ sọrọ tí ò rí sọ ọpẹ́ ni fún Ọlọ́run tó ṣe eléyìí fún wa ìtọ́wájú gbogbo ẹ̀ lọ òun ni pé ìdẹ̀ra náà Ọlọ́run lè ní ká mọ ibi tó yẹ ká lò sí nínú tó pàtàkì tó yẹ kẹ́dà ó kọ́kọ́ ṣe láyé nígbèsè ayé ẹ̀ òun ni pé tó bá jí kọ́kọ́ sìn Ọlọ́run Ọlọ́run sì ṣe nírọ̀rùn fún wa ibi ìjọsìn náà làwa wà yìí kò jẹ kí èyí tó pàtàkì tó jẹ ọranyàn kò jẹ kó di mustahabu mọ wa lọ́wọ́ kò jẹ kí n tó jẹ ọranyàn kò jẹ kó di tó bá wù wá láàṣẹ ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà eléyìí náà lọgá orí tọlọ́run sí fún wa àwa bẹ̀rẹ̀ wọn bàtà lánàá àánú ẹ kọlọ́run kó jẹ kí a sìn lọ́run pẹ́ lórílẹ̀ gbogbo àwọn eléyìí tí a ti ṣe náà kọlọ́run kí ó gbà ní ìjọsìn fún wa àwọn àṣìṣe wa kí Ọlọ́run kó ṣàmójúkò fún wa ń bẹ. برامتي يا أرحم الراحمين ìkẹ́yìgẹ́ كي يقوم bá النبي صلى الله عليه وسلم kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àbí dáadáa tẹ̀lé ànábì náà tó fi díjọ́ gbé àlùkìyàmù. àwọn olùkọ́ wa ló ń bá wa san wọ́n lẹ́san olóore o àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ọ̀gá ọlọ́dà kò mọ̀sán bá wa ṣe fún abirá àmàtí ya rahman rahim gbogbo wa náà pátá tá papọ̀ kírun láàyè kọ́ lóun kó gbàdúrà gbogbo wa. ní ọ̀sẹ̀ tó lọ àdìsí tí a kà fúnra wa ní àdìsí àfáwa Abdul Abbas tí a mú kọrin sí sahal bonu saad asaidi àdìsí náà ń sọ fún wa nípa ntaàmù sí zuudu ìráyésá ta ni arákùnrin kan lọ bá ànábì ńjọ́ náà ó sì béèrè lọ́wọ́ ànábì pé ìrẹ́ ànábì ìrẹ́ sẹ́wọ̀n mo lè máa ṣe tọ́lọ́run lè fi fẹ́ràn mi táwọn èèyàn náà tún fẹ́ràn mi pẹ̀lú ànábì tọ́ka sí wípé kó jẹ́ ẹni tí ó máa ráyé a sì sọ fúnra ńjọ́ náà pé ti ń jẹ́ ìráyé nínú tí ń jẹ ìráyé sá òun náà ni kó ṣe wípé ntẹ̀yìn ò bùkátà sí ntí ọ̀jẹ́ dandan fún ni pé èèyàn nídìí ẹ̀ kéèyàn mọ̀ wá káàkiri ọ̀rọ̀ yẹn ó wọlé ó súnmọ́ra wọn pẹ̀lú táǹpẹ̀ ní ìsirọ́f kéèyàn ó jìnnà sí ìsirọ́f ìyẹn ni iná àpà ẹ̀rí iná àpà lápèjú iwájú ọ̀nà tàbá gbàgbé àní ẹni tí lápèjúwe nísìnyí ẹlòmíín ó lè ra mọ́tò bíi twenty million nígbà tí bùkátà bá béèrè fún un tó jẹ́ pé ẹwọ àwọn nǹkan tí ń bẹ ń bẹ yẹn ó ní bùkátà sí i bẹ́ẹ̀ náà ni a ẹlòmíín tẹ́lẹ̀mú bá sì ra mọ́tò five million a sọ pé náà pa ni torí pé kò ní bùkátà sí i ẹ̀rì kò yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ náà ló fi dórí fóònù tá ń lò a rẹ̀ bí ọba ti lo fóònù bíi fifty thousand sixty thousand ẹ̀rí kò ní gbà fóun lo fóun tó wá ní kálá àrísí gbà mo fẹ́ ká mọ̀ pé yẹsì àwa náà àrísí léyìí tó sì jẹ́ sí pé nítorí ẹ kó fi owó òun ṣe èmi ń bẹ́ ńlẹ̀ tó pàtàkì jọ̀rọ̀ fóònù lọ kò sí ìrìnàkà táyé fóònù òun náà ṣe ju kọ́ máa fi ṣèranù lọ torí pé oríṣiríṣi náà ló kún bẹ́ẹ̀ nínú tí ń jẹ́ ìranù ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mi ò ní kíyèsí eléyìí ẹlòmíín sì ń bẹ tó bá ra fóònù three hundred thousand à ń sọ pé náà pa ni torí pé three hundred fóònù yẹn ní ó ní òun ṣe papọ̀ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ tó ń ṣe àbí ọ̀rọ̀ àǹfààní kan tí ó mú wá fún tí ó sì láǹfààní torí di eléyìí aṣàlàyé lórí eléyìí náà ní ọ̀sẹ̀ tó lọ wípé ní n ti ń jẹ́ ìná àpà òun kéèyàn jìnnà sí téèyàn ní bùkátà sí bákan náà n ti ń jẹ́ ìráyé sá òun náà ni kéèyàn máa ṣọ́ra níbi àwọn tó jẹ mọ́ yòròyòrò ayé tí yàrá ti ń ṣe eléyìí ọlọ́run ọba àdìkẹ́ ọlá ò fẹ́ràn yàn bákan náà bó lè yan àwọn èèyàn tètè fẹ́ràn yàn òun náà ni kéèyàn má jẹ ẹni tí ó máa ní ìtàn máa níbi tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kọ́ má jẹ́ sí pé gbogbo gbà àfi kọ́ jẹ́ sí pé ọwọ́ àwọn èèyàn náà ló ti máa béèrè kí wọn náà má lè wọ ọwọ́ ara rẹ wípé ní tí wọn náà ń ṣe níṣẹ́ àbí nǹkan kan tí wọn náà tó ń gbìyànjú àti máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run ń pèsè jíjẹ múmu níná lílò ń pèsè ẹ̀ fún ọ lọ́nà abẹ. bí èèyàn bá ti gbìyànjú eléyìí tí òjò ti pọ́wọ́ ẹnìkan lèèyàn ń wò àwọn èèyàn fẹ́ láyàn náà àwọn èèyàn ò ní máa sọ̀yàn dèèyàn yẹ̀yẹ́ àwọn èèyàn ò ní máa kà ọ́ kún ẹni tí ò ní àfojúsùn kankan àbẹ́ni kankan tí ò tiẹ̀ wúlò láwùjọ àdìsí eléyìí ni a kà níjọ́ ní ta sì rí pé gbogbo wa náà la gbìyànjú àti máa kíyèsí eléyìí abẹ́rẹ́ bàtà lánàá ni kọ́lọ́n kí o mọ̀ sínú àásìkè rẹ̀ fún wa lọ́nà aláàlú bẹ̀rẹ̀ àmọ́ ti yára hàmù rahmin tá a ní fi jẹ́ kan lẹ́ni tí wọ́n mọ wojú àwọn èèyàn. àdìsí elétò ẹ̀ka kalẹ̀ nìyẹn náà ni àdìsí ẹlẹ́ẹ̀kejì lé ní ọgbọ̀n tá a mọ̀ sí adi thirty two. àbáwa Abu Sa'id al tá a mú kọ́ wọn sí Sa'ad bónú Malik àwọn ni wọ́n gba àdìsí náà wá. radiyallahu anhu anna rasulillah sallallahu alayhi wa sallam qala la darar wala dirar hadithun hasan hadisi yìí kọ́ídà kan ni tí àwọn àfáà máa ń lò lọ́pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ òfin ẹ̀sìn bó ṣe ra ọmọ náà nù wọn ni la darar wala dirar kẹ́lẹ́mọ̀ méjì wọn náà ni àrùn náà fi ìlú tó kù bó tilẹ̀ gẹ́sí pé àwọn àfáà wò pé ní níbẹ̀ ara àwọn ọ̀nà ìgbékalẹ̀ ọ̀rọ̀ ni tó jẹ́ sí wípé àwa náà nínú èdè Yorùbá a máa sọ àwọn ọ̀rọ̀ míì náà tó jẹ́ sí pé a pa àwọn ọ̀kan rẹ tá a rí i pé ọ̀rọ̀ ti sọ yóò ti kó àwọn yòókù ti gbọ́ iye nínú ọ̀rọ̀ tá sọ yẹn. tó o báyìí lọ ẹni pé kàkà kù lẹ́yìn rẹ̀ àti parẹ́ tó o báyìí lọ tó o báyìí lọ ọ̀hún nǹkan kàkù ń bẹ̀ àti parẹ́ ẹni tá à ń bá sọ̀rọ̀ gbọ́dọ̀ tó gbọ́ yé ẹni tí a sì sọ fún náà ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tá a sọ fún ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lè gbọ́ yé tó o bá dé ẹni pé kàkà kàkù ń bẹ̀ tó o bá dé ọba owó rẹ̀ ńlẹ̀ tó o bá dé ọ oúnjẹ rẹ ńlẹ̀ tó o bá dé àjọ lọ ibi tá a sọ tá a bá oríṣiríṣi lọ wà ń bẹ ṣùgbọ́n àti ọ̀pẹ́ ni yóò ṣe kí ni o yóò lè gbọ̀n tó wà ń bẹ yìí. àwọn àbá ni irú ẹ̀ náà làdìtì yìí náà tó ṣe wípé ànábì ni làdọ́rà ànábì ni a ò gbọdọ̀ jẹ́ni tó ṣe wípé kí ni o a ò gbọdọ̀ máa fi ìnira kan ẹnìkan ò gbọdọ̀ jẹ́ni tí ó máa fi ìnira kan ọmọlàkejì làdọ́là kò sí ti ń jẹ́ ìnira nínú ẹ̀sìn o ayé làdọ́là káyín fi ṣẹ̀ríà làdọ́là káyínú fi ṣẹ̀ríà yẹn ni pé kò sí ti ń jẹ́ ìnira nínú òfin ẹ̀sìn wa abẹ́nìkan imma fil ibadat wa imma fil itiqad wa imma fil muamalat náà ọ̀nà mẹ́ta tọrọ òfin ẹ̀sìn pín sí náà nìyẹn nínú àdìọ́kàn wa kò sí ti ń jẹ́ ìnira ń bẹ. bẹ́ẹ̀ náà ni tó ń jẹ máa lámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn wa kò sí ti ń jẹ́ ìnira ń bẹ. náà ló tún fi tẹ̀lé yìí pé ní wàhálà àdìrà sì fara ni ara rẹ sì má fara ni ọmọ làkejì náà láàtọ̀tọ̀ kò sí ti ń jẹ́ ìnira ń ẹ̀sìn o láàdìrà rà èyí sì fara nìyàn àfẹ́ nìkan ló bá ló jẹ́ sí wípé gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan náà òfin ẹ̀sìn àwọn àfọwọ́n máa kíyèsí gbogbo tó bá ti jẹ́ pé a máa pè ní ìjọsìn táwa ti lè múnira àkànṣe kejì lọ́wọ́ kákíyèsí kákíyèsí tó bá ti jẹ́ pé ìní ẹ̀sìn la pé kò gbọ́dọ̀ jẹ́ nira òun kálukú ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ gbogbo tó bá jẹ́ pé ní a máa fi nira kan ẹ̀tọ́ kan nínú ara wa àbí fún àwọn ẹlòmíì kò gbọ́dọ̀ já àgbọ́dọ̀ pé níjọsìn inú ilé téèyàn ń gbé ọwọ́ agẹ́sí wípé torí pé ọlọ́ọ̀ fẹ́ẹ́ ṣe tàájùdí lóru ariwo tàájùdí rẹ ni ọ̀wá níjẹ́ ẹnì kejì tẹ́jọ wà lẹ́gbẹ́ kejì yín lóníjó sùn ìsìláàmù ti wọ̀ fẹ́ yàn wọn á pé à bàbá àwọn òtí ẹ bàbá ọ̀tẹ́ ìsìn níjàre ọ̀tẹ́ wọn kàn wọn alálàájì ni kí wọn á ní mo ṣe kí wọn fún mi ìwé kí n jáde nulẹ̀ kí wọn á lẹ́yìn náà ṣe kò sí gàgà tí mo ṣe wọn ní nbariwo disturb àwọn kò sí gàgà tí mo ṣe láìláìlá tó bá di lóru láìláìlá láìlá ìtì ìmọ̀ ṣe náà nìyẹn o ìtẹ́ni fún ọ̀fẹ́ náà lọ́hùn pẹ̀lú láìlá wọn pariwo láìláìlá nílé wọn kán láwọn fẹ́ àwọn àfáà ni eléyìí tí wọn náà ṣe wọn wọn kò sí dà torí kálímọ̀ láìláìlá ọ̀rẹ́ ọlọ́run ò ní kọ́ ọmọ bí disturb ẹnì kejì Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ò fúnni kódà kọ́ ẹ pé kùránì náà ló ń kà ọ̀gbọ̀dọ̀ wá di lórúkọ wá jí lọ́kọ̀ pé alhamdulilayi lọ́bìlá alamina ọkọ̀ máa fi jí ara lékejì rẹ̀ rárá ìsìlámù fẹ́ gbogbo tó bá ti jẹ máa láàmà rí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó máa jẹ́ ìnira fún malakeji ìsìlámù ní làdọ́rà wàlà jẹ̀rà kódà ó tún kó sínú bákan náà yìí pé ọwọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹni tó yẹ pé ìnira lòun ń ṣe fún ọ torí kókó túmọ̀ yẹn náà làwọn àfáàfáà ti sìn yẹn ọ̀nbẹ̀lẹ́gbẹ̀ ẹni tó ṣe é pé yálà ọjọ́lẹ́sìn mi ni àbọ̀sìjọ́lẹ́sìn rẹ̀ náà ni ọba ti bá ti fẹ́ sùn lóru tiẹ̀ yóò kọ́ pariwo lórúkọ nǹkan mi tí ọba pé kó tó sùn yóò lago gbọ̀ngàn gbọ̀ngàn yóò jí ọlọ́run ọba rẹ̀ tó ti sùn tẹ́lẹ̀ yóò wà fagojì pé dìde ọlọ́run wọn fẹ́ bọ́ sọ̀rọ̀ o dìde o gbọ̀ngàn gbọ̀ngàn dìde ńlẹ̀ o fẹ́ bọ́ sọ̀rọ̀ sẹ́yìn pọ́lọ́run tiẹ̀ ló sùn ọlọ́run ti wá òkè ń sùn bèlè láà láago kó tó jí ẹni bá sùn làwọn bá gbójí ọlọ́run wá ti wá yìí sùn ìwọ á máa ń laago yìí ìwọ náà wá rí i pé àti mo fa gbójú ọgbọ ìwọ náà wà lọ lè wá mp3 tó láàdù dáadáa wà ní ọlọ́run pé kúránì sí kọ́ máa fi jí stop òun náà rárá islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ dó wọn máa ṣe tiẹ̀ kára yé orí pípò òní ń pariwo ó dìstọ wọn rárá wọn á ṣe tiẹ̀ sí títí yín bó ti tọ́ àti bó ti yẹ torí pé títí ẹ wọn padà rí wọn ò ní rí tiẹ̀ mọ́ bí wọ́n sì rí tiẹ̀ bí wọ́n sì rí tiẹ̀ náà tí wọ́n rí tiẹ̀ tí wọ́n padà máa sọ náà ni pé ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ ní stop àdúgbò torí délé Islam ní ẹ̀sìn wa ẹ̀sìn tí ò múnira lọ́wọ́ ni yálà ní tó jẹ máa lámà rí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ìbára ẹni gbé papọ̀ ẹ mọ gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ tó lè múnira lọ́wọ́ sẹlá sẹlámù sì wá bí ó sì bẹ gilé fún wa sẹlá sẹlámù wá bí ó sì hánà rẹ fún wa náà fi jẹ́sí jáfi sọ wípé ní al-mashaqqatu tajlibu at-taysir kọ́ ìdá lòun náà àwọn arìnrìn mú jáde tàrà àdìsí náà pé la darar wala dirar iṣẹ́ sin ní kì í sin tó fara ni wá rárá. inna diina yusr ẹ̀sìn wá ẹ̀sìn rọrùn ni ẹ̀rí tó yẹn nísìnyí kí o lè nàró kírun wọn ni kó jòkó lẹ́ẹ̀kí tí ọba tó lè jòkó lẹ̀ kó sùn mẹ́gbẹ́ ọ̀tún ló lè fi lélẹ̀ ni mẹ́gbẹ́ àlàáfíà ló lè fi lélẹ̀ ni bí ó tàkàkà ni kó sàtìsín lọ ara yusuf nù ẹ̀sìn náà nìyẹn ọ̀ràn yẹn ní ká gba àwẹ̀ Ramadan ẹni tí lágbára kọ́ gbà á lásìkò tá à á lọ́wọ́ tó bá lágbára ń gbà mí kọ́ gbà á bí tiẹ̀ wá lágbára lágbára gbà á máa ṣe fídíà máa fún yẹn lóúnjẹ ẹ ẹ ẹ̀sìn wọn náà ni wọn ń pariwo fún wa pé ní ládọ́ràrà a gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ní tí ọmọ fẹ́ nira kan ọmọlàkejì o gbogbo ọ̀nà tí ìnira ọba àwa pín sí èèyàn gbọ́dọ̀ jẹ́ ní tí ọmọ fẹ́ nira kan ọmọlàkejì yálà nínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ sísọ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ sí yàn bígbà tí wọ́n bígbà tí wọ́n sáyàn lọ́gbẹ́ni bàbá àgbà fi sọ wípé ní ọ̀rọ̀ tí wọ́n bá sọ sí ẹlòmíì nígbà míì yóò sì dunni ju kán gbé eyín léèyàn lọ kán géèyàn léyìn abẹ́rẹ́ nǹkan tó bá sọ ọ̀rọ̀ sí yàn báyìí bó tọrọ wọn wọ̀ lára yàn yóò ju kán gbé eyín léèyàn kán já yàn gé lọ ẹ wò nǹkan torí ìdí eléyìí gbogbo ọ̀nà tí ìnira bá wá pín sí Islam ní èèyàn gbọdọ̀ jìnnà sí èèyàn gbọdọ̀ jẹ́ nìkan tí ìnira èèyàn gbọdọ̀ jẹ́ nìkan tí ó sì wípé ìnira ni ó máa jáde lára yàn sí ọmọlàkejì ẹ̀rí kọ́dà anabi sallallahu alayhi wa sallam kábílẹ̀ máa eléyìí dáadáa anabi tún jẹ́ kó yé wa pàápàá jùlọ aládùúgbò ẹni tẹ̀yàn jọ ń gbé anabi ni wallahi la yu'min wallahi la yu'min kèsè ń tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ o kèsè ń tí gbàgbọ́ rẹ pé o ta ló tọ̀ ń man lam ya'man ja'ruhu bawa'iqahu gbogbo ẹni tó bá jẹ́ sí wípé ní aládùúgbò rẹ̀ ò retí bora aládùúgbò rẹ̀ ò nífọ̀kànbalẹ̀ níbi àbúrò ọ̀wẹ́ gbogbo ìgbà ni wọ́n rí ìnira fi kan àwọn aláìgbàgbé ẹ̀ gbogbo ìgbà ni wọ́n rí ìnira fi kan àwọn àwọn àwọn alájọṣepọ̀ rẹ̀ lẹ́nu iṣẹ́ gbogbo ìgbà ni wọ́n rí ìnira fi kan gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ alájọṣọ papọ̀ kò sígbà kan tí wọ́n rí jẹ̀kùn lára rẹ̀ kò sígbà kan tí wọ́n rí rọrùn lára rẹ̀ yálà níbi ọ̀rọ̀ ni àbí nínú ṣe torí di eléyìí Islam ń jẹ́ kó yé wa wípé ní ẹ̀sìn wa o kì í ṣe ẹ̀sìn tí wọ́n fi ìnira kányàn ẹ̀sìn tí màá bá ní gbé pẹ̀lú àlàáfíà ni bá a sì wá ń sọ táwa náà ń gbọ́ yìí níta àmọ́ wá fi polongo ẹ̀ tá a fi gbọ́ yé táwọn èèyàn ò fi mọ̀ yé pé bẹ́ẹ̀ lórí òun ni ká máa rí ìlapa nǹkan wọ̀nyí nínú sísí wa kọ́mọ̀jẹ̀ ti pẹ́nu lásán láàmú fi sọ pé ẹ̀sìn àlàáfíà ní Islam gbogbo ayé náà ní ń gbọ́ báwọn náà báwa náà sì ti mọ́tà ń sọ́hun náà ṣùgbọ́n kájékájé ká máa rí lára wa yìí pé ṣé bó o ṣe sọ yẹn bẹ́ẹ̀ náà lórí lóòótọ́ ìwà rẹ níbi tó bá wà káwọn ẹlẹ jáwọn èèyàn lè máa jẹ́rìí rẹ pé àà ah, ṣe lágbájá <laughs> èyí tí ọba wọn ti kàn ń nú ọ̀rọ̀ kọmọ ní dásí ń tiẹ̀ èyí tó bá kàn náà lẹ́rìí tí ó dásí tí wàá sì sọ̀rọ̀ náà ẹ̀rí ni kò sọ èyí tí ó jẹ́ èyí tí ó ní ẹnìkan kan là hàn èyí òun ló ń jù ara ẹni pé mùsùlùmí ni ọ tí wọn bá béèrè lọ́wọ́ rẹ pé à ah, bó lẹ́yìn àṣewá rí báyìí àfẹmí kí mo rí bẹ́ẹ̀ o ẹ̀sìn lọkọ mi bẹ́ẹ̀ o eléwọn gẹ́gẹ́ gan-an nípò ń pé mùsùlùmí ni ọ lódodo ṣùgbọ́n ìwà rẹ gan ó burú ó ju tẹntí ìṣẹlẹsìn lọ wọn wá sọ̀rọ̀ ni ẹ̀sìn islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tí ò mú lọ́wọ́ ni tí wọ́n rí lára tiẹ̀ náà tí wọ́n rí lára rẹ tó ń pariwo pé islam ni ọ àbí tó ń pariwo pé mùsùlùmí ni si pé islam ló dáa gbogbo ayé náà mọ̀ pé islam náà dáa ìfẹ́ tara ẹni nìkan ní ọ̀pọ̀lọpọ̀ òun ni àwọn lọ́jẹ́ mùsùlùmí míì tẹ́lómi náà ti bá gbérí tí wàá rè ọ̀dà yóò wá máa fi jọ́ọ̀jì pé bí islam ṣe rí nù òun làá bí máa sọ fúnra wa pé káwa náà fúnra ara wa ká gbìyànjú ká tún ara wa ṣe kíwà wa yẹn kó jẹ́ ìwà tí islam ní ká máa wò ká máa wá rí wípé ní bí wọ́n bá ti rí àwa mùsùlùmí wọ́n máa rí islam yẹn gan-an lára wa yá islam wọn ẹ̀sìn tó dáa ni o kò ní sí ìkàkà táwọn máa ṣe láyé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò gbàgbọ́ yí ẹ̀sìn mọ́lẹ̀ ni wọ́n rídìí tí ń jẹ́ ẹ̀sìn mọ́ bí kò yẹ sí pé èèyàn tí ń ṣẹ̀sìn ni wọ́n rídìí pé bó o nùwọ̀ gan rí léyìí tó sì jẹ́ sí pé ní tọ́lọ̀ ń gbé ìsìláàmù náà kalẹ̀ fún tẹ́lẹ̀ náà nìyẹn pé kọ́ wá tún gbogbo wa náà ṣe níbi tá a bá wà níbi tá a bá kù sí kí ìsìláàmù tún wá ṣe ń bẹ̀ tá a bá bèrè lọ́wọ́ ayé pé ní kí là ní asírù ìlú gan ignorant period kí là ń pè bẹ́ẹ̀ wọ́n sọ fún wa wípé tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni wípé alihaalu lẹ́tì kánat àlẹ́yìn alẹ́arọ́ kọ́bùlà bíi tàti nàbí yìí sallallahu alaihi wasallam òun náà ni àwọn ìwà àwọn ìṣe táwọn lárúbáwá máa ń ṣe tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́hún tó gbé ànábì dìde lójijì ó túmọ̀ sí wípé àwọn ìwà tí ọ̀dà òun náà lọ́lọ́run ní kíkà nẹ́bí ọwá ṣe kíni o ká nẹ́bí ọwá túnṣe lára wọn kó wá gbọ̀n dànù. nígbà tá nẹ́bí sì ti dé ní ti ń jẹ́ jà ìlí yàtọ̀ àmà èyí ò ti parẹ́ kò sí mọ́ jà ìlí yàtọ̀ kásọ̀ ni ó kù yálà lára ẹnìkọ̀ọ̀kan míì tí ìwà ìsìláàmù tí ì sí lára tiẹ̀ táwọn yẹn bá wá bá ẹni tí ìwà islam kò tí ì pé lára tiẹ̀ àbí kò tiẹ̀ tí ì sí tó nǹkan àwọn èèyàn wọn fi rẹ níbẹ̀ náà wọn fi jọ́ọ̀jì islam bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀ torí di eléyìí àdìsí yìí ń pe ogun asákìyèsí pípe ní islam ó lòdì sí kéèyàn jẹ́ aláburú ẹ̀dá kéèyàn jẹ́ oní tí ó wọn fi nira kan ọmọlàkejì. E ẹni tó bá sì jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ irú aburú tí máa tara rẹ̀ jáde ọ̀pọ̀ fúnra rẹ̀ gan fúnra rẹ̀ yóò jẹ́ aburú fún un náà láyé bí àti ìmọ̀lẹ̀ kìá hàn. ẹ̀rí ìkànnà sọ yìí wípé ní ànábì ní ìgbàgbọ́ rẹ̀ tí ìgbà ànábì ó ṣe kíni ó lé ní ti ń jẹ́ ìgbàgbọ́ fún tọ̀. bákan náà níta níbi tó jẹ́ pé ìwà náà àdìsí mi ni pé gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ asharru nnaasi yawmal qiyamah àwọn ni wọ́n ní ààyè tó burú sí ààyè tó burú jù ni wọ́n sí ara ń jẹ́ àwọn èrè jẹ tiẹ̀ nìyẹn lálìkìyàmà ká tún wá wò tó bá wọn bá tún wá yọ̀ǹda ọmọ fún un kó tún dá burú ọmọ torí wípé lọ́nà méjèèjì náà ni màá gbà wáyé kódà kárí ẹnìkan àpọ́yọ́dá o aburú náà lòun náà o ṣùgbọ́n àmú wa gẹ́gẹ́ bí àpèjúwe nínú kẹtó kálukú wa náà táwọn rí láyé bíyẹn bá rí ẹlòmíì dẹ pé ó lè má ní ẹ̀sìn ẹ̀sìn òye kò tiẹ̀ kò tiẹ̀ sẹ̀sìn gan ni kó ló lè jọ́tẹ̀ ẹ̀sìn àmọ́ ó ní ìwà ìjọmọlúàbí lára sáwọn èèyàn ìwà ìjọmọlúàbí ti ń bẹ lára ẹ̀ tí mo fi báwọn èèyàn gbé yìí bí ọba sí láyé mọ́ kódà bí sìn bẹ láyé náà tòun ti bẹ́ẹ̀ kókò lẹ́sìn náà àwọn èèyàn máa fọwọ́ eléyìí ń wọ ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ yóò máa jẹ àwọn nǹkan wọ̀nyẹn wọn a máa sọ pé ah ọlá bàbá yín lè jẹ o torí bàbá yín náà bóun náà ti máa sábà sí ní fáwọn èèyàn bẹ́ẹ̀ náà nìdàkejì náà bẹ́ẹ̀ bá jálá burú ẹ̀dá náà àwọn ọmọ rẹ̀ náà jẹ́ mbẹ́ pé ah bàbá rẹ̀ náà ṣe èèyàn rè èèyàn bú bàbá rẹ̀ èèyàn bú òun bàbá rẹ̀ ló fi jẹ́ sí wípé a máa tẹnumọ́ àwọn àbá sì máa sọ wípé ní oore tó dáa jù tó ga jù tí ọkùnrin kódà obì lórí obìnrin náà tí ọkùnrin lè ṣe fọmọ tó bí tí ó bí láyé òun ni kó wá ìyàwó rẹ̀ fẹ́ kó wá ìyàwó gidi kó fẹ́ bẹ́ẹ̀ náà ni inú oore tó ga jù tóbìnrin lè ṣe fọmọ tí ó bí láyé òun ni kó jẹ́ pọ́kọ dáadáa ni kó fẹ́ kọ́mọ jẹ́ sí wípé àwọn kí la lè pè é àwọn materials ayé ní ń wò lára ọkọ tó fẹ́ fẹ́ àbí lára ìyàwó náà di tọkọ fẹ́ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń tọ́pọ̀lọpọ̀ ń wò láyé lédè nínú nìyẹn ìwà àjọmọlúwàbí gan lèmi ò kò kíá pẹ̀lú ẹ̀ ká tó wá sọ pé ìtọ́jú ọ̀gá rẹ̀ ti jẹ́sìn ẹlòmíì kò bìkítà lórí àwọn nǹkan wọ̀nyí kò tiẹ̀ ríro rárá èyí tí ọ̀sà ti yọ towó towó ọ̀sà ti jáde òun lọ pàtàkì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gbogbo ọ̀nà yòówù tó wù sí ìbá ti wá ọjọ́ náà láàlí ni ọjọ́ náà aráàmù ni ọjẹ́ ibi tó jẹ́ sí wípé aburú lọ́wọ́ abẹ́ ni fún un láyé àti níjọba láti kí á mọ̀ kò wulẹ̀ kí tàfẹ́lẹ́ o tó dìde eléyìí Islam wa ń pè wá sákìyèsí pé làdọ́rà ka in fi ṣẹ̀ríà kò sí ti ń jẹ́ ìnira nínú ẹ̀sìn o àwọn àfáà tú àdéhùn yìí láwọn oríṣiríṣi ọ̀nà nínú àwọn ọ̀nà tí wọ́n fi tú ẹgbẹ́ bá ṣokùnrin wa ni pé alákọ̀ọ́kọ́ pé láàdọ́ràr ayé láàyè tó rò ahadon ahadan ẹnì kọ̀ọ̀kan wa àgbọ̀dọ̀ jẹun tí ó mọ̀ fara nìyàn bákan náà wọ́n àdìrà ayé láàtẹ̀ tó rò màndọ́rọ̀ kódà bẹ́ẹ̀ nìkan bá ṣe aburú fún ọ tóun bá yọ máa fara ní ọ wọ́n máa ń rí ta létí pẹ̀lú aburú padà abẹ́rẹ́ nǹkan nínú àwọn ọ̀nà táwọn afáàfi tú àdìsí yìí ọ̀kan nìyẹn bẹ́ẹ̀ eléyìí náà wàá ní kó kálukú náà ká sára lórí ẹ̀ ìyí máa ṣòro ṣe ìyí máa ṣòro ṣe àmọ́ téèyàn bá lè rọ́jú tó bá ṣe é ni sallallahu alaihi pé ìṣẹ̀lẹ̀ ńjọ́ kan ànábì wá arábìnrin arábìnrin kan arábìnrin náà ń sunkún ìbàràjẹ́ anábì wa ń ṣe sùúrù pé àṣe sùúrù ṣe sùúrù arábìnrin yìí wa ń sọ̀rọ̀ sáà nábì nígbà tí kó wájú mi nígbà tó ṣẹlẹ̀ sí mi kò ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n arábìnrin náà mọ̀ pa ànábì ni o ó sá sọ̀rọ̀ sí anábì bẹ́ẹ̀ tó anábì sọ̀rọ̀ anábì bá kó anábì bá lọlé bá anábì sọ wá kó mẹ́tàn láàrin wá sọ pé ah ó mọ̀ pé rasulullah òjíṣẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ síbà wọn arábìnrin náà bá òun náà bá ka ọlẹ wọn ọmọ wọn ọmọ pọ́ùn ní. ọba tó wájú ànábì ọlọ́dún bí ànábì pé kánábì bẹ́ẹ̀ eh, bínú ànábì nù ẹ ìbínú ìtọ́kasẹ̀lẹ̀ ni wípé asọ́burú ẹ̀ńdà sọ́ọ́dì mọ́tẹ́lẹ̀ ìtí ń jẹ́ sùúrù láyé òun ni ìgbà tí nǹkan kan bá kọ́ síyàn reaction tó bá wá lórí ẹ̀yẹn òun náà ní ń jẹ́ sí pé yàn ṣe sùúrù tó bá yẹ pé dáadáa àjẹpọ̀ sí tó bá yẹ pé ọba ti tó bá yẹ pé aburú lọ ń sọ jáde lẹ́nu àjẹpọ̀ ṣe sùúrù lórí nǹkan yẹn. kí la fẹ́ mú jáde kí làwọn bá rí tíráfù níbi ọ̀rọ̀ yẹn ni wípé ṣé ẹ̀ mọ̀ pé nígbà tí ń sọ̀rọ̀ sáà nẹ́bì táà nẹ́bì náà bá sọ̀rọ̀ nígbà ọ̀ mọ̀ mi èmi ò jíṣẹ́ ọlọ́run lọ́ba yọ kódà ibi tí ìbínú burú dé ó lè lọ sọ má nẹ́bì lọ́rùn rẹ̀ àbùkù sì nìyẹn ara àbùkù kan nìyẹn ṣùgbọ́n àná ànábì rárá ń lọ ẹni wípé kí ló padà wá ṣe ó padà wá fi ẹnu ẹ tó ti fi bú ànábì tẹ́lẹ̀ àbí tó ti fi sọ̀rọ̀ sí ànábì ó padà wá bẹnu òun gbolẹ̀ ó padà wá bẹ̀bẹ̀ ara àpọ́nlé kan nìyẹn kó ti pẹ́ẹ́lì kan ń saburú kan sí wọ ọlọ́run sáàánú rárá ń là ọ́ níbi aburú yẹn rẹ pé ah tí wàá pé ọlọ́run tó yọ mí lágbájá kò kó wọn pa mí sí kò sá ti rí ọpa náà nígbà tó ti rí ọpa náà foríjì kó o fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣe dáadáa sí padà kó omi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé tọ́ ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run mo dúpẹ́ o tọ́lọ́ ó gbèrò aburú sí mi lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run ti dáàbò bò mí nígbà tí ọlọ́run ti dáàbò bò mí ti yọ mí yíwọ̀n tó ń kémi wá kémi náà wá sàbúrú sí padà. akálàṣe àwọn èyí tó bá jẹ mọ́ ọ̀nà téèyàn lè fọwọ́ òfin yàn ìsìláàmù ọ̀tá kò yíwọ̀n o ìtàn àìpé lápèjúwe ẹnìkan ṣe nǹkan kan fún ọ orí wípé nítorí ṣe fún ọ yìí á tọba ní kò filẹ̀ kó tún rọrùn kó tún lọ lè ṣe fẹ́ lómi tí ó padà wá jẹ́nira fún àwọn afáàní ẹ̀fà lọ́wọ́ òfin lọ́wọ́ òfin ni ọ̀wá ṣe tí ọba tọ́ fún kété pé ọlọ́wà máa burú jẹ lọ́wọ́ àṣẹ fún ẹ ìwọ́n lẹ́nìkan jalè àbẹ́ lẹ́nìkan jíyàn gbé ẹ̀wá ní kò sí tọ́kẹ́ yá ẹ̀sùn táyà sí lọ́rùn ẹ̀sùn náà sí la ilaha illallah tẹ́ bá wo orí nẹ́ẹ̀tì ń gbà mí àwọn èèyàn dájú wallahi àwọn èèyàn dájú àwọn èèyàn dájú gan mo ráwọn kan níjó ní bí àwọn méjì báyìí ni wọn bẹ́ẹ̀ wọn ni wọ́n jí ọmọ gbé ni bọ́kadà wọ́n sì ni wọ́n jí gbé ni wọ́n sì sun àwọn èèyàn náà wọ́n sì sun ná láàyè àwọn méjì ni wọ́n wọ́n lù wọ́n débi wípé wọ́n fẹ́ máa sá lọ báyìí wọ́n padà sọ táyà sí wọn lọ́rùn wọ́n sì sáná sí wọn iná sì ń jó ń sì ń sá lọ báyìí títí bá tún sá lọ pákó làwọn ẹni tó ń dá wọn padà sínú náà àtọ̀kadà àwọn àti gbogbo wọn ni wọ́n sun wọn papọ̀ nínú ẹ̀ àwọn èèyàn dájú eléyìí kọ́ ní islam ní ká ṣe tí islam ní a ṣe ni pé báwọn àbáyọ bá ṣe kankan ẹ fà wọn lófin lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ sí pé ní ti ń pa àwọn èèyàn láyà náà ni wípé tẹ bá fún wọn lófin lọ́wọ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń saburú lánàá nígbà wọn bá tún jáde lọ làwọn náà ó tún mọ èèyàn káàkiri gbòòrò kò sí tẹ́sẹ̀ báwọn bá lọ àwọn lọ àwọn padà bọ̀ wálé náà ni táwọn bá lọ àwọn padà bọ̀ wá báyìí eléyìí náà wà máa dẹ́rù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni tẹ́ ẹ mú lọ fáwọn agbófinró tó yẹ kókó tó lọ náà ní ti ń lé sí ọpẹ́ mẹ́jẹ̀dẹ́ bọ́ lé o abẹ́ nìkan ẹ̀sẹ̀ ìgbé wàhálà ni ìpẹ́ jẹ̀dẹ́ bọ́ lé o tí n bá dé bọ́ lé ọwọ́ agbára ni ó mú wá o tẹ́ pé ẹ̀rọ àwọn ọba àtọ̀ náà pẹ̀tọ̀ ọlọ́run tó wọ̀ wá tó dára báyìí ẹ tó ní wọ̀ gbọ́dọ̀ dẹ́ báyìí bẹ́ẹ̀ sì ni yóò dé lóòótọ́ láwùjọ lórílẹ̀-èdè tàwa yìí náà ni o wọ́n sì mọ̀ pálábùrú ni wọ́n tó máa sọ ni pé ọ̀ọ́ lọ bẹ́ẹ̀ ni o ẹ̀rí ọlọ bẹ́ẹ̀ ni o subhanallah ẹni tẹ́ ẹ mọ̀ kọ́ saburú fún yàn ẹ mọ̀ kọ́ yàn jẹ ni ẹ sì lọ pé ọlọ bẹ́ẹ̀ ni ara àwọn aburú ti máa wá dálẹ̀ náà nu o òun náà lẹlẹ ẹni tí ọ̀sẹ̀ gan ọmọ wa jẹ sẹbẹ fún àwọn ọmọ ẹlòmíì gan tí àti ìwádìí tó ṣe ó lè jẹ kí wọn lè sì í mú gan eléyìí òsì ní islam sáfù lóbi ẹ lè máa gbé òfin lórí ara yín ẹ jẹ́ káwọn kan máa ṣe pé iṣẹ́ wọn làwọn máa ṣe wọ́n sì òdí òfin tó tó ní ti islam ní kẹ́sẹ̀ nìyẹn kán sọ̀fin tó tó kán má má dájú pé nìyẹn ṣaburú yẹn lóòótọ́ kán sì fìyà jẹ. látara bẹ́ẹ̀ nítorí òfin kẹ́yìn ọmọ máa ṣòfin fúnra yín òun ni pẹ́yìn lè mọ́ sọ̀fin tó tó nǹkan yẹn ẹnì yẹn lè mọ́ sẹ̀sẹ̀ yẹn kọ́nà ń kó sànù wa nígbà wọn lẹ́nìkan pààyàn nísìn lápèjúwe èèyàn kọjá lọ wọn bẹ nìkan tí wọn du wọn ti du ẹni yẹn lọ́bẹ alápatà sì ni wọ́n wọ́n ẹ̀sẹ̀ dúmọ̀ lù tán ni ọbẹ̀ rẹ epo tí sínú kan lọ títí kan ẹ̀jẹ̀ ń bẹ ń bẹ lára ẹ̀ wọ́n kó àwọn ọ̀bẹ àtàdá tiẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ tó ta sí wọ́n lásán ni o ti dúmọ̀ lù tán tó ti ń bọ̀ ọkàn wa dé bàbá tó kú lẹ́ẹ̀tì wọn dún ah èèyàn ló kù yìí bí wọ́n ti ń ṣe lọ́wọ́ àwọn ọlọ́pàá dé bọ́ mẹ́ àbáwọn èèyàn gan náà tẹ̀lé bọ́ mẹ́ lọ́pọ̀ ti dé bẹ́ẹ̀ tẹ́ ẹ pé wọn ò ní béèrè kankan mọ́ àbí wọn náà lójú ọ̀bẹ kọ́ lọ́wọ́ rẹ o kò sí kankan tó wọn ò mọ́ wọn sùn náà bẹ́ẹ̀ náà ni wọ́n pa á síbẹ̀ ṣùgbọ́n yẹ pé àwọn olófin ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n máa kọ́ àwọn èèyàn oríṣiríṣi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n kọ́ wọn wọ́n sì wádìí yẹn wọ́n sì máa màdájú kó nǹkan ọlọ́pàá nígbà tí wọ́n bá ṣe iṣẹ́ wọn bí wọ́n ti ṣe ó ti yẹ ká ṣe ṣùgbọ́n nǹkan yẹn jọra wọn làákàyè ó sì takò pẹ̀lú pé tọ́wá ti débẹ̀ pé àà wọ́n dùn ni ọ̀bẹ wà lọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ tó wà bí ọ̀bẹ kí wọ́n á ní ìyàtọ̀ nu méjèèjì kílẹ̀ bí mọ́ kò sẹ́ni tí ó jẹ́rìí àfọlọ́hùn nìkan ìdí Islam wà fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ kẹlẹ́sì ọmọ máa jẹ ṣùgbọ́n ìdí ń ṣẹlẹ̀ láwùjọ wa lénìí látara tí ó bá ti sí ìdájọ́ òdodo gbogbo àwọn aburú tí ó máa bí náà lórí pé ẹnìkan gbé ansẹ̀tì three thousand wọ́n sì pa ẹlòmíín sì pààyàn ó tún gbé dúkìá wọn tún máa wá sọ fún wípé yóò tún máa wọn tún máa sọ fún pé à ọlọ ọbẹ náà ni sálọ ọbẹ tó bá ti lọ ọbẹ yóò padà dá nǹkan rẹ padà fún ọ abẹ́rẹ́ gbà ẹni tó ti wá pàǹkọ́ ti pàyàwó rẹ tó pọ́nmọ́ rẹ à ẹ ẹ ẹ ẹ fi ìhun lẹ bẹ́ẹ̀ náà ni yọ wà bẹ́ẹ̀ náà ni subhanallah gbogbo àwọn aburú tí máa bí náà nìyẹn ẹlẹ́sẹ̀ ẹni tí ọ̀sẹ̀ ọ̀ máa jẹ nínú yà gbogbo àwọn nǹkan wọ̀nyí islam fẹ́ ká dènà rẹ̀ tóbi ní láàdọ́rà hmm, wàládìrà ká fara nìyàn hmm? tí kò sí ti ń jẹ́ ìnira ká fara ní ara wa náà ká má jẹ́ nìkan tá aburú ọmọ ṣẹ̀ látọwọ́ wa bẹ́ẹ̀ nìkan wáyé sàbúrú sí wa náà kọ́ má jẹ́ pa aburú làwọn ò fi san padà torí kíni torí kúńgbà tá a bá láfa aburú ń san padà kì í ṣeéṣe ká fẹ́ kọjá àlà ẹ̀rí nígbà tẹ́nìkan ti sì ti ọmọ lẹ́nu sí kọ̀ wá kí ọ ọ̀tẹ̀ mọ́lẹ̀ padà tó fẹ̀sẹ̀ sí lẹ́nu tẹ́yẹ̀ pé ó ti di méjì ọtí ọmọ lẹ̀ lásán ni ẹ gbọ́dọ̀ ẹsẹ̀ rí òbó pàtí wọ́n tẹ̀ wọ́n tẹ̀ ń tẹ̀ kínní ẹsẹ̀ rẹ̀ bó o ti kọjá àlàbáhùn Islam ò sì fẹ́ bẹ́ẹ̀ bìmítìlì máa fa bìmítìlì máa wò kí ibùtún ni dédé bí wọ́n ti fìyà jẹ iná rẹ̀ yín ló wọn eléyìí ni títí Islam sọ ṣùgbọ́n kọ́ wá gé sí pé ẹni yìí o kò sí nǹkan kan tó ṣe fún ọ àbí nǹkan tó ṣe déédéé tó ṣe ní wọ́n padà wá fi tí ó lágbára tó ju tó ṣe fún ọ wọ́n padà wá fi san padà fún un wúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ìsìláàmù hà rọ́mà eléyìí ìsìláàmù takò gbogbo tí ń jẹ́ eléyìí ìsìláàmù sọ pé ní làdọ́rà wà làdìrà ayé làdọ́rà rò káyé fi ṣẹ̀rí à kò sí ti ń jẹ́ ìnira ní àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn àwa ẹnìkan wa gbọ́dọ̀ ṣe tó jẹ́ ìnira kan fún wa kó wá gé sí pé ìnira táwa ló tún wá fi san padà yóò wá ju tí ó ṣe fún wa lọ. torí ìdí eléyìí àdìsí yìí kọ́ wa ní àwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ eléyìí tó pọ̀ tó kẹ́sí pé tá a bá ń gbìyànjú tá a ṣe ń lò ó a ó máa rí àwọn àǹfààní eléyìí tó ṣe pé kò lẹ́gbẹ́ kódà yóò tún máa jẹ́ ìpèpè sínú tí ń jẹ́ Islam léyìí tó yẹ pé òun gan sì ní ìpèpè eléyìí tí Islam fẹ́ látọwọ́ wa tó ju ìpèpè tẹnu lọ eléyìí ni àwọn kan tá ànábì sallallahu alaihi wasallam tá ànábì náà lò láti fi pe àwọn èèyàn sínú islam ìyẹn ló fà á ló fi jẹ́ sí wípé nínú àdìsí míì ànábì jẹ́ kó yé wa wípé almuslimani idha tawajaa bisayfihima fakilahuma min ahli nnar aw kama qala rasul ànábì ní nígbà tí mùsùlùmí méjì zàtàwájà alimuslimani bìsẹ̀ ìfi ìmà tí mùsùlùmí méjì bá dájú kọra wọn pẹ̀lú nǹkan àjà Fakila uma mini ali náà ànábì ní àti kíní àti kejì ọmọ náà ni wọn. Ah. àwọn sábà wa béèrè pé ní fàhádà lè kọ́ tìlù àti ẹ̀gbẹ́ ń tọ́pá yẹn fàmọ́ bá lòlè mọ̀kútúlù ẹni tí wọ́n bá tún pa náà ń kọ́. tẹ́wọ́n ànábì wa ni àti àti kejì ọmọ náà ni wọn tó bá jẹ́ tó pààyàn náà pa náà ni iná wò àrọ́ ọ̀dà kọ́tìlà sọ̀hídì òun náà gbèrò àti pọmọ ni ẹni tó yáwọ́ òun ni ṣe kú pa ni àwọn náà àwọn sọ pé gbé hùn ẹni tó ni torí kíni torí ó gbèrò ẹnìyẹn ṣe nǹkan kan tó dùn fún un òun náà wá fẹ́ rita létí padà látara pé òun rita létí padà yóò já àbúrú òun láfi sọ fún wa pé ní ìsìláàmù ni là dọ́rà padà dọ́rà mọ̀jẹni tí ó máa jẹ́ ó mọ̀jẹwọ́ jẹ́ ìwọ ló máa pilẹ̀ yìí máa fi nira kan ọmọ làkejì yálà nínú ọ̀rọ̀ ni nínú ṣe ni bákan náà bá sì jẹ́ pé nìkan bá sì ṣe ń tọ́jẹ́ ìnira kan fún ọ wọ́n gbìyànjú láti jẹ́ ọjẹ́ sí wípé dáadáa ni wọ́n fi san padà mọ́ fi aburú san aburú torí pé nígbà tí wọ́n bá ní wọ́n náà san padà ọkọ̀ jàlá làdísí mi tún wá pé ní alimustabani máa kọ́ọ̀lá wa alàlẹ́bàdì èmi ní umali ismu máa làm yàtẹ́dìlì mazlum bisabizayi abẹ́ni kaba yìí sallallahu alaihi wasallam. sallam anabi ni àwọn méjì tí wọ́n búra wọn lórí àwọn kàtà àwọn méjì búra wọn wọ̀nyí ẹ̀rẹ́ ni wọ́n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú àwọn méjì tó bá kọ́kọ́ sí bẹ̀rẹ̀ tó bá kọ́kọ́ sí bú ẹnìkíní anabi ni ẹ̀sìn ọ̀nà wà fún tọ̀hún o lópin ìgbà tó bá ti jẹ́ sí wípé ẹni tí wọ́n bú náà ẹni wọ́n bú tí wọ́n sábò sí fún yẹn náà òun náà bá ti kọjá àlà padà bẹ́ẹ̀ nìkan báyìí ló fi jẹ́ sí wípé ká máa kíyèsí bẹ́ẹ̀ nìkan bá sa burú sí wọ

ọlọ́ni inni haramtu zulma ala nafsi waj'altuhu bainakum muharrama èmi ọlọ́run gan fúnra mi ṣàbòsí iléèwọ̀ fúnra mi bẹ́ẹ̀ náà ni láàrin ẹ̀yin náà o ẹ gbọ́dọ̀ máa ṣe kíni o ẹ gbọ́dọ̀ máa ṣe àbòsí fúnra yín torí ìdílé yìí àdìsí yìí ó kéré ní kẹ́límà kẹ́límà méjì náà ni láàdọ́rà rẹ̀ wà ládìrà ṣùgbọ́n ìtumọ̀ tí ń bẹ lábẹ́ ó pọ̀ kó kálukú wa náà ká máa lọ lè yiri rẹ̀ wò yálà nínú ọ̀rọ̀ ni nínú wà ni nínú ṣe ni a gbọ́dọ̀ jẹ́ ní tí ọmọ fara ni ọmọ làkejì bákan náà a gbọ́dọ̀ jẹ́ ní tí ẹpá wà láàmú àkọ́kọ́ pilẹ̀ àti fìnira kan yàn lọ́nà kejì bí wọ́n bá sì fìnira kàn wá kọ́mọ̀ jẹ́ sí pé ìnira làwọn ò fi san padà káwọn gbìyànjú tọ́lọ́n bá fún wa lágbára láti dènà kaburú yẹn kọ́mọ́kàn wá ká dènà rẹ̀ ìmọ̀ bó ṣe wípé láti fà wọ́n lé àwọn tó bá jẹ́ olófin láti fà á lé wọn lọ́wọ́ ni kò sábùrú bí eléyìí ṣùgbọ́n káyọ̀ pàwọn gangan lápá àríta létí lórí nǹkan tó ṣe fún wa ètò kọ́mọ̀jù nu nature ọmọ ènìyàn onùpọ̀ kọjá àlà ẹnu tó wá sì fi ṣe kọjá àlà òun náà ìwọ náà ti tún di ẹlẹ́ṣẹ̀ lórí ènìyàn abẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ eléyìí tá a wílé nìyí náà kọ́lọ̀ ń kó lò láti tún gbèsè ayé nìkọ̀ọ̀kan wá ṣe wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.